سورة عبسة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. عبس وتولى أن جاءه الأعمى. ó rojú ó sì yí padà nítorí pé afọ́jú náà wá bá a. وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى àti pé kí ni ó lè mú ọmọ àmọ̀ dájú pé òun lè ṣe mímọ́ tàbí kí ó sì gbà láti tẹ́tí gbọ́ ìsítí tí ìsítí náà tí ó gbọ́ yóò sì ṣe é ní àǹfààní. أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى ṣùgbọ́n ẹni tí ó ti tó tán ìyẹn ni ìrẹ́ lọ dojú kọ àti pé kò sí ẹ̀ṣẹ̀ kan fún ọ bí kò bá ṣe mímọ́. وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى àti pé ìrẹ́rí ẹni tí ó wá bá ọ ní ohun kánjú láti dé ọ̀dọ̀ rẹ àti pé òun sì ń páyà bẹ́ẹ̀ ni ìrẹ kò sì kọbi ara sí i. kalla innaha tadhkiratun faman sha'a dhakarahu. kò tọ́ rárá dájúdájú òun jẹ́ olùsìrántí nítorí náà ẹni tí ó bá fẹ́ kí ó gbà á ní ìrántí. في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة nínú tírà tí a pọ́nlé tí a gbéga tí a sì fọ̀ ọ́ mọ́ pẹ̀lú ọwọ́ àwọn akọ̀wé àwọn alápọ̀nlé àwọn olùṣe rere. قتل الإنسان ما أكفره wọ́n ṣẹ́bi lé ọmọ ènìyàn tí ó jẹ́ kèfèrí àìgbàgbọ́ rẹ̀ sí ọlọ́run ọba rẹ̀ mọ̀ lágbára o. min ayi shay'in khalaqahu min nutfatin khalaqahu faqaddara. kí ni ọlọ́run fi dá nínú omi gbọ́lọ́gbọ́lọ́ ni ó ti dá ó sì pè bùbù rẹ̀. ثم السبيل يسره ثم أماته فأقبره. لينا ó ṣe ọ̀nà rẹ̀ ní ìrọ̀rùn fún un lẹ́yìn náà yóò pa á a ó sì sin sínú sàárè. thumma idha sha'a anshara. lẹ́yìn náà nígbà tí ọlọ́run bá fẹ́ yóò gbé dìde. kalla lamma yaqdi ma amarah. síbẹ̀síbẹ̀ ènìyàn kò ṣe ohun tí ọlọ́run bá pa á láṣẹ fún فلينظر الْإِنْسَانُ إلى طَعَامِهِ nítorí náà kí ènìyàn ti ipa oúnjẹ rẹ̀ wòye. أنا صببنا الماء صبا pé dájúdájú àwa ni à ń da omi náà ní dídà. ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا lẹ́yìn náà àwa mú ilẹ̀ náà bú ní bíbú pẹ́ àwa sì ń jẹ́ kí àwọn hóró máa hù jáde nínú rẹ̀. wa'ilaban wa qadba. àti èso àjàrà. wa zaytunan wa nakhla. àti igi òróró dúndùn zaitun àti igi dàbínù. وحدائق غلبا وفاكهة وأبا àti àwọn ọgbà tí ó pọ̀ ní igi àti àwọn èso ìpanu àti àwọn ewé tí ẹran ń jẹ. mata'an lakum wa li an'amikum. ó jẹ́ ìgbádùn fún yín àti àwọn ẹran yín. فإذا جاءت الصاخة àti pé nígbà tí ọjọ́ àjíǹde náà bá dé. yawma yafirrul mar'u min akhih. ọjọ́ tí ènìyàn yóò máa sá fún ọmọ ìyá rẹ̀. wa ummihi wa abih. àti fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀. wa sahibatihi wa banih. àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. لكل امرئ منهم يومئذ شأن يغنيه tí olúkúlùkù ni yóò tó rán ni yóò tó gẹ̀ẹ́ ní ọjọ́ náà. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة àwọn ojú kan yóò mọ́lẹ̀ ní ọjọ́ náà wọn yóò máa rẹ́rìn-ín pẹ̀lú ìdùnnú. ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة àwọn ojú mìíràn eruku yóò bò wọ́n dàrú ní ọjọ́ náà òkùnkùn yóò bo ojú wọn. ulaika humul kafaratul fajara. àwọn eléwọ̀n nì ni àwọn aláìgbàgbọ́ ẹlẹ́ṣẹ̀.